ibi tí wọ́n ti bí ọ ó tún jáde ó tún jáde ó tún jáde ó tún jáde. ọ̀ ilé mi wà dàbí wà sọ̀rọ̀ láti máa jù bẹ́ẹ̀ wọ́n. èèyàn ṣe bí ayé èèyàn rí níta ọ bá àwọn èèyàn gbé ọmọ wa àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ bá a ṣe báwọn èèyàn lò ìran kọ̀ọ̀kan pẹ̀lú wa wọn bá a ṣe bá yàn lò bá a ṣe bá yàn gbé èyí ó ráwọn ẹ̀kọ́ yẹn níta wàṣọ bá a ti mọ̀ jèlè. ilé wa àdáàbẹ̀ wàṣọ bá ti mọ̀ jèlè. wà ilé wa àdáàbẹ̀ wàṣọ bá ti mọ̀ jèlè. yóò wá di ọ̀rọ̀ gbogbo èèyàn ńlá tí wọ́n bá dárúkọ ẹnìkan gbé bẹ́ẹ̀ ni àjọ kẹ́kọ̀ọ́ ni wúrà ẹni mo mọ̀. ẹni báyìí ń kọ́ èmi àti ẹjọ́ pàdé mi báyìí rí ẹni báyìí ń àti ẹni báyìí ń ẹni èmi àti níbi báyìí mi báyìí bá ti máa jí ni ó jáde ṣùgbọ́n bàbá jókòó sábẹ́ ìyá rẹ̀ ń bẹ̀rẹ̀ kẹfọ́n máa jẹ́ kéèrà mọ́rin ọmọ yẹ ọ parí látara àdé eléyìí ayà sígbà yẹn torí pé mo rí pé mẹntálítì gbogbo èèyàn ìní khabar tunas mo kíyèsí ìṣẹ́jọ́ kan. fúnra kọ́ mi lè bí akíndé àdé àdàbọ̀ ẹ̀ẹ́dà ní wàhátì fọba èrò àìkọ́ àwọn agbókọ̀ rí bí. ẹ máa jẹ́ wáàsí fún gbogbo bímọ bímọ ọ̀sẹ̀ ìṣẹ́jọ́ kan máa ń wọ́n ṣùgbọ́n alìcúlá gbogbo ààyè tó ga tahata jisiri ta'ad afárá ìdààmú lèyìn ó fi kọjá kéyìn ó tó débẹ̀ ẹni tó bá ti wá lóun fẹ́ sinmi fàájì òun ò fẹ́ dà kò lè gà ìyẹn la wá ń gbé sẹ́mi àwọn ọmọ wa kódà ọmọ fẹ́ ṣe exam òbí òní fẹ́ kó kàwé wọ́n ti sọ mọ́ wọ́ọ́rì sákà ìtọ́balẹ̀ kà á fún wọn lówó subhanallah nítorí ìṣẹ̀lẹ̀ nìyẹn kódà ẹlòmíín máa mọ̀ mọ́mọ́ rẹ̀ lọ sílé ìwé kan torí kó ti mọ̀ pé ilé ìwé ọmọ kan ò gbúdọ̀ kọ́ wa ayé kíkó mọ́ paasi wọ́n ti san mówó níbẹ̀ ibẹ̀ ni ó mọ̀ kí ló dé kó má dààmú èyí tó kú ta nìyẹn ìdí ìṣẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí nìyẹn ọmọ tó bá ti mọ̀ pé òun fẹ́ kàwé ó ti mọ̀ pé òun fẹ́ iṣẹ́ ni kò ṣeré èyí tó bá mọ̀ pé o fẹ́ ké ni kò ṣeré mbẹ̀ iṣẹ́ ló fẹ́ kọ́ ni mójútó kò sì mọ́ kò yọ ṣùgbọ́n yẹn ò sínú mẹ́ntálítì ọ̀pọ̀lọpọ̀ parents lẹ́nu kó má ṣe wàhálà e, e, e, ọmọ tó ní éédélẹ̀ tí wọ́n wá yunifásitì lọ́wọ́ kọ́ ah, lẹ́ǹsì lòún lọ ẹ̀sìn ìbò English A Maths A Physics A Biology A nc ibo yunifásitì lọ mẹtìrì gẹlẹ ẹkọ lọ mo sì fẹ́ fi pamọ́ náà lẹ́tà òǹkọ́ ló ní yìí èèyàn sì máa ń tara ẹ jẹ àwọn nǹkan tó ń bẹ láyé nìyẹn ní ọmọ òfin wá ní dàbí bàbá ẹ a bàbá rẹ sì rí báyìí rí báyìí ṣùgbọ́n òun ò dà bẹ́ẹ̀ ẹ̀yin bàbá náà lẹ́fà gbogbo èyí tí wọ́n ṣe ìdààmú tó ṣe wàhálà tó ṣe ọ̀wá pẹ́pẹ́ mú sí kankan oṣù tó kórìí tiẹ̀ náà kò lè rí bẹ́ẹ̀ èèyàn máa ń dààmú ni láti déyàn pàtàkì ṣùgbọ́n tó bá sì sọ wípé ó máa sùn ó sì olè ló jà àbí kò jẹ́ni tí ó máa purọ́ àbí kò jókòó ọlá tẹlomi وانصب فإن لبيب العيش في النصب أقبل سنو آيات يا نعم اللهم بان ولو أن أهل القرى آمنوا واتقوا ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض اللهم بان ذكروا وعنين آيات wípé gbogbo dáadáa ayé tá à ń fẹ́ ibi ìbẹ̀rù ọlọ́run lọ́lọ́run abẹ́ ìbẹ̀rù ọlọ́run lọ́lọ́run fi sí ìbá ṣe pé gbogbo ayé bá bẹ̀rù ọlọ́run tí gbogbo ayé páyà ọlọ́run ìṣẹ̀mí òní lè bó ṣe lè ọlọ́run ọba ni walaw anna ahlal qura amanu wattaqaw walaw anna ahlal qura amanu wattaqaw ọlọ́run ọba ni tó bá pé gbogbo àwọn ará ayé gbogbo àwọn aráàlú kọ̀ọ̀kan tí gbèsè ayé wọn le bí tiwa báyìí lórílẹ̀‐èdè kọ́lọ́n kó ṣàánú wa àmín alóúnjẹ ebi ń pa wá anílé à ń sùn ta aláṣọ òwò láàrin wọ́jà alómi ẹgbẹ́ etí odò là ń gbé atúpariwo kó ń gbẹ́ngbẹ́ wa ọlọ́ni wà láwa ní ahẹ́lẹ̀ kùrọ̀ àmọ́nù ọ̀tẹ́kọ̀. wọ́lá ahẹ́lẹ̀ kùrọ̀ àmọ́nù ọ̀tẹ́kọ̀. gbogbo ara ayé gbogbo yín pátá tẹ ẹ bá lọ gbọ́ ọlọ́run ọba gbọ́ tẹ́ ẹ sì páyọ̀ ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ. لفتحنا عليهم بركات من السماء والأرض ọba ni àbá sílẹ̀kùn ìbùkún láti sánmà ìbùkún ọmọ ọ̀rọ̀ òdò ìbùkún ọmọ ọ̀rọ̀ lẹ́yìn lórí látara ìbẹ̀rù ọlọ́run láti nulẹ̀ ìbùkún ọlọ́run máa jáde wá bá yín tó bá yẹ kó ẹbẹ̀rù ọlọ́run ọba ní. ọlọ́kẹ́ kàgbàgbọ́. àwọn akàrà kẹbẹ̀rù ọlọ́run kẹsìtọ̀ ọlọ́run ẹpọ ọlọ́run nírọ́ ẹpọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́. àfẹ́bìrà àwọn òbí máa kà á lọ sílé. ọba ni mo wá gbà yín mú pẹ̀lú tẹ fọwọ́ ara yín ṣe ni. ọlọ́run ìṣàbòsí fún yín èrè ń tẹ́ ṣe náà ni kó wá ń jẹ ẹlòmí ògbó máa gbẹ̀yìn. bọ̀rọ̀ bá láyọ̀ ẹ̀rọ fẹ́lẹ̀. ògbó ara yín náà yóò kó búlálà lọ́wọ́ nídìí omi yẹn ọlọ́run kọ́ lómi tẹ́ mẹ́rin bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ara yín àwọn ọmọ yín tẹ́ ẹ̀ fi bẹ̀rù ọlọ́ntọ́ àwọn ni wọ́n padà lé yín nídìí omi yẹn níbi ọ̀rọ̀ ọlọ́dá bá ń bẹ ni orílẹ̀ táwa tiẹ̀ wáyé kò yẹ ká mọ̀ nira àkàbọ̀ bó ti wù lọ́wọ́ kò yẹ ká rò níwá tíbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bá wà tí òwúwa bá wípé àròjọ níwájú ọlọ́run kò yẹ kí ìyàwó jẹ ẹnikẹ́ni kàkà tó yẹ kí wọ́n ṣe déédéé àbòsí ni wọ́n ń ṣe ọlọ́run ọba tó bá yẹ kó gbogbo yín bẹ̀rù ọlọ́run ni. wàlá ahàlà ìkúrọ̀ àmàlú ẹ̀tẹ̀kọ́. wọ́n á ní bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ sì gbọ́ ọlọ́run ọba gbọ́. làfàtà hànà àlẹ́ ìlú bàrọ̀kà tẹ̀ nínú sábà ìwà ọ̀la ọlọ́run àbá máa rọ̀jò àlùbáríkà ìbùkún ọlọ́run látòkè yóò máa rọ̀ sí ìlú yín wal ardi láti inú ilẹ̀ òjò àlùbáríkà àmì nǹkan àlùbáríkà yóò máa jáde. walakin kazzabu fa'akhadnahum bima kanu yaksibun kàzàbù wọn ṣùgbọ́n ẹ̀pọ̀rọ̀ lọ́wọ́ ọba nírọ́ fàkàdínà ló fà ọ̀sẹ̀ bí ọba mẹ́ta fi gbá yín mú. ọ̀sẹ̀ bí mẹ́ta lọ yọ̀tìbó. agbára mú ohun tí wọ́n ṣe gbogbo ń tẹ̀ ń rí yẹn èrè sí ọwọ́ ilẹ̀ ọlọ́run bínú ìtẹ́ fọwọ́ ara yín ṣe eré ẹ̀ náà lẹ́yìn rí yẹn fa amina ahlul qura. fa amina ahlul qura an yatiyahum ba'suna batan wa hum na'imun. ẹ má fàyà balẹ̀ síbìnú ọlọ́run kò sígbà tíbìnú ọlọ́run ò lè wá ó lè wá láàárọ̀ ó lè wá lálẹ́ ó lè wá nígbà òjò ó lè wá nígbà ẹ̀rùn ọlọ́ni afa amina ahlul qura. afa amina ahlul qura. ọ̀rọ̀ ayé ṣe é fọkàn balẹ̀ sọ́kàn yín balẹ̀ ní pé kí lọ́lọ́run ọbọ̀ ṣe. ayé àti àwọn bá sùnà báyà tó wọ́n náà inú. àmì wípé ìyá ọlọ́run ọba màlẹ́bí wa bá yín bàyá tán lásàálẹ̀ wàhún wàhún iná ìwọ̀n nígbà tẹ́ ẹ bá ti forí lérọ̀ rí tẹ́ ẹ ti sùn yẹn lóru ọlọ́run bá lè dé ṣe é fọkàn balẹ̀ pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbi. àwọn amínà ahìlẹ̀ ń kóra. ara ní àbí ẹ tún fàyà balẹ̀ sí ọlọ́run ọba débi wípé. àyà tí àwọn bá súná dùhà wọn ń yẹ làbí. ọlọ́run wa mọ̀ ní ìyá ọlọ́run ọba mọ̀lẹ́dẹ́ wa bá yín dùhà níyàlẹ̀ ta lọ́sàn-án gan wàhùn yẹlẹ abó nígbà tẹ́ ẹ tẹ́ ń ṣeré tẹ́ ẹ tiẹ̀ mọ̀ lọ́sàn-án gan ìwọ ọlọ́run bá tún lè sọ̀kalẹ̀ wá bá yín. afa àmì náà mọ̀kọ́ lọ. ní abẹ́ fàyà balẹ̀ sí ń tọ́lọ̀ wọn bá lè ṣe ni abẹ́ ń rò pé kí lọ́lọ́run ọba fẹ́ ṣe ni. Bọ́lá ayá ẹgbẹ́ ló máa tó wọ̀ lọ. Sani tí ó máa sọ pé kí lọ́lọ́run ọba yóò ṣe. Ìlàlẹ́ ká ọ̀rọ̀ yẹn fáṣírò. Ìyá àwọn ìjọ tó ti ṣòfò, àwọn nìkan ni wọ́n máa sọ pé kí lọ́lọ́run ọba yóò ṣe. Bá sì ti rí láwùjọ tá a wà lẹ́nu, ìntayé ń sọ nìyẹn afẹnusọ àfiwàsọ àfiṣesísọ pé kí lọ́lọ́run ó ṣe ọlọ́ọ̀lọ́ nìkan kan wá ní sọ pé kí lọ́lọ́run ó ṣe kò ní ìfọkànbalẹ̀ sí ń tọ́lọ́run ọbẹ̀ ó ṣe. ọ̀fà àmìnà makira Allahi falaya amana makira Allahi illa liqa wal khasirin. والأولاد للذين يرثون الأرض من بعد أهلها أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ربنا ولم يهد للذين يرثون الأرض من بعد أهلها الله نسمع ورناني awalam yahdi sọ̀rọ̀ tí yé wọn ni ṣé wọn ò mọ̀nà débẹ̀ ni. awalam yahdi lilladhina yarithuna al-arda min ba'di ahliha. àwọn baba ńlá baba wọn wọ́n ṣe lọ pa wọ́n rẹ́ àwọn àrọ́mọdọ́mọ tá a wá ní kí wọ́n ti parẹ́ tí ò dọ́dọ̀ tiwọn ọkàn tiwọn ti wá balẹ̀ wípé àwọn baba ńlá baba wọn ni wọ́n ṣe ọlọ́run tọ́lọ̀ ń bínú sí wọn in táwọn baba ńlá baba wọn tí wọ́n ṣe lánàá àwọn náà tún wá rawọ́ lé ọlọ́run tí wọ́n rò pé ọlọ́run ọba àná ìṣẹ̀lẹ̀ náà. ọ̀rọ̀ mi nílẹ̀ bí ẹ̀rí fún náírà àrùbọ̀ mi ń bá ìdè àmì ha. sọ̀rọ̀ tí ìyé wọn ni àwọn tí a jogún lẹ̀ fún àwọn tí ọlọ́run ọba ní kí wọ́n máa ṣẹ́kù lórílẹ̀ ní báàdì àríyá lẹ́yìn ìgbà táwọn tí wọ́n ti gbébẹ̀ ṣáájú wọn tá a ti pa wọ́n rẹ́ ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wá dé lẹ́yìn wọn ṣe é fẹ́ fọkàn balẹ̀ ni ọ̀rọ̀ oyè yìí ni wípé. aláwọ̀nà ṣe wà sọ́dọ̀ lẹ́nu bíbélì obìnrin. báwo ọlọ́run bá bá fẹ́ bá a ṣe fìyà jẹ àwọn bàbá ńlá bàbá yín àmọ́ lè fìyà jẹ yín náà látara ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣe yìí a lè fi ajẹ yín látara aṣọ ọwọ́ yín ìwà pálapàla tẹ́ ń lò lórí rẹ̀. àlọ́ ṣe wọ́n sọ pé ẹ̀hún dídùn òbí yín. kí ẹ bá lọ rò wípé látara pọ́lọ́ lòun nípa irọ́ mọ́ ní ti ń pààyàn rún ó tún bẹ̀ lọ́wọ́ ọlọ́run gbogbo orílẹ̀-èdè pátá orílẹ̀-èdè ìdààmú bá dé bá wọn. anábísọ́lá àlọ́sọ́lá nínú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ lọ́wọ́ òpin ayé òun náà ní ogun ìlú kan máa dojú ogun kọra wọn àwọn kan máa gbógun kọra wọn ní tí máa dìjà jama tó bá bẹ́ẹ̀lẹ̀ tí wàhálà bá dé balẹ̀ èyí ò nìkan lásán ó tó nídà látọ̀dọ̀ láàfin bẹ́lọ́n gbogbo èyí tí wọ́n ń fà lẹ́sẹ̀ lólédè wa nàìjíríà yìí ọlọ́run mọ́ fún wọn ṣe biafra àárẹ̀wá bí ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbogbo àwọn tí wọ́n sì ń sẹnu fátáfátáfátá tó bá délẹ̀ òun ò ní rí wọn mọ́ àwọn tí wọ́n sì fẹ́ lò wọ́n tí wọ́n fẹ́ ta nǹkan ìjà ogun tiwọn wọ́n ń bẹ lẹ́yìn ní ẹ lọ claim right yín bẹ́ẹ̀ sì ni tí wàhálà bá dé tán àwọn tí wọ́n dúró wájú yẹn gan ẹlòmíì ń bẹ lamẹ́ríkà nù wọn ẹ mẹ́jọ yà yín lẹ́nu àwọn kan tún ṣe protest wọ́n lọ sí amẹ́ríkà ní white house wọ́n lọ ń pariwo pé àwọn fẹ́ gba òmìnira biafra àwọn ọmọ nàìjíríà tó ń bẹ lamẹ́ríkà ní uk lọ́ọ̀fì ti bẹ̀ kíyèsí wípé kì í ṣe lé nìkan ó tún nílá ó tún lérí pa níta bí ṣe máa bẹ̀rẹ̀ ìjùbá yẹn lọ bí ti Sudan ṣe bẹ̀rẹ̀ kò jùbá yẹn náà lọ northern Sudan southern Sudan àti northern Sudan bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nìyẹn southern Sudan ìyà ń jẹ wọ́n báyìí. látara àti eléyìí ogun àdáwò ńlá ni kì í ṣe gbogbo ẹni tó bá máa bẹ̀rẹ̀ ní mòpin ẹlòmíín sì mọ̀ bẹ̀rẹ̀ ó mú òpin èyí tó kù tí ó lò láyé kò tún fi gbádùn ló mọ́tò ìgbé báyìí kìyàmà. awalam yahdi lilladhina yarithuna al-ardha min ba'di ahliha Allah yóò bẹ̀ láyé ẹ ṣe pẹ̀lẹ́ ìyá pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ ẹ má fọkàn balẹ̀ pọ́lọ́hún ò lè jẹ yín níyà. àlànà ṣẹ́ wà sọ́bẹ̀lẹ̀ ọ̀hún látara ẹ̀ṣẹ̀ tẹ́ ń dá yìí láyé ó lè wa nàìjíríà abẹ́lọ́ ọlọ́mọbìnrin sí wa nítorí táwọn ẹni ibi inú ń ṣe orí èèyàn wá di mẹ́ta tọ́rọ́ ó fẹ́ mọ́ sí ọ̀sẹ̀ kan tí pépà ò ní gbé àwọn tí wọ́n kan ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ èèyàn gbígbà tí wọ́n kó ẹran kun ẹran sínú àpò sakasaka àti ń gbó àwọn èèyàn káàkiri ẹ̀rọ wa máa gbà pé ìwé ọlọ́mọ máa bínú sí wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbínú ọlọ́run ọba ló ń pè ìbínú ọlọ́run ọba ló ń ránṣẹ́ sí àti ẹ̀wá bẹ̀rù ọlọ́mọ ọkàn gbogbo ayé wa di tààfà di ti pásítọ̀ di ti gbogbo olóògùn dídí tiẹ̀ ní ti yẹ tẹ́lẹ̀ gbogbo gbogbo ẹ̀ ọkàn wọn wá di ẹnìkan kan ò tiẹ̀ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ à ń ṣe ṣe pé ìtọ́lọ́run bá bá fẹ́ ṣe kò ṣe ọlọ́run bá àwọn aláìní yàrá lọ́dún yìí. أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها ọ̀gbani ṣe kò tí ì tó kọ́rọ̀ oyè yìí ni pàápàá jùlọ ẹ̀yin tá a ní kẹ́ ẹ ṣẹ́kù láyé báyìí nígbà tá a ti pa àwọn tó ṣáájú yín rẹ́ ẹ̀yin lẹ wá ṣẹ́kù lẹ́yìn wọn ẹ̀yin lẹ ń bẹ láyé. àlọ́ náà ṣe ọ̀sọ́bìnrin bíbí lòdì. ọ̀nà pé tó bá yá ọlọ́run ọba tọ́lọ́run bá ṣe tán tó bá fẹ́ jẹyìn níyà ó lè jẹyìn ìǹtẹ̀rì ẹ̀jẹ̀ ipòkípò tẹ̀ rí kẹwàá bó ti wulẹ̀ kẹ pọ̀ tó bọ́lá bá fẹ́ jẹyìn níyà látara ìwà ẹ̀ṣẹ̀ yín ọlọ́run ló níranran ìyà lọ́wọ́. ونطبع على قلوبهم فهم لا يسمعون títí tọ́mọnìyàn ó fi máa kọjá tó bá wá rí sàárè yóò wo sàárè ohun títí yóò ní ìyọ̀ ìbá sì dáa kó ṣe pé mi ni mo wà ń bì anábìrin nítorí ìnira ayé ìtọ́jú rẹ̀ láyé yóò máa ní ìrẹ Ọlọ́run kí n sì ti kú kó ṣe pé mi ni mo wà ń bì ìbá dáa ju mo ṣe wà láyé lọ Ànábì ayé ò ní parẹ́ tọmọ nìyó fi sọ bẹ́ẹ̀ Ọlọ́run mọbìnrin ṣe wa ìyá ń bẹ ọlọdọ Ọlọ́run ní kú gan ṣùgbọ́n mọ̀ pé à ń jẹ yín ọlọ́mọ jẹ wá níyà ọlọ́mọ sì bínú sí wa látara ìwà bú àwọn ẹni bú tán bẹ láàrin wa ọlọ́mọ bá ní wa náà tó bá wọn alẹ́ akúnlò òbèyí. wọn tó bá wọn alẹ́ akúnlò òbèyí. ọlọ́mọ bá ní àwọn wọ̀nyí ẹ̀mí wọn ti di wọn ò lọ́rọ̀ ọ̀tọ̀lọ́wọ́ bá gbọ́mọ́ àti fi èdúdí àti fi dí ọkàn wọn fọ́fọ́rọ́ ọlọ́kùn ní ìwé tí wọ́n máa. fọ́fọ́rọ́ láàyè sinmi jù bẹ́ẹ̀ lọ fàwọn láyà sí máa ń wọ̀n ní gbọ́ owó yìí ni wọ́n máa lé ayé yìí ni wọ́n máa lé ipò yìí ni wọ́n máa lé fáwọn ńlá. wọnà kó bá wọn lẹ́kùn bèbè fáwọn ńlá sùn. tilka alquran qussu alayka min anba'iha. tilka alquran qussu alayka min anba'iha ti tó bá náà tilkal kura gbogbo ìgbà tí ń ta bọ̀ ní ìjọ núhù ìjọ hud ìjọ sọ́ọ̀lì ìjọ lúùd ọlọ́run ọba ní gbogbo ìjọ ṣùgbọ́n ọlọ́run tilkal kura àwọn ìjọ kan ní ọ̀nà tó sí ọ̀lẹ́ ìkànnì ọ̀nba àwọn náà la sọ fún ilẹ̀ ti gbọ́ yìí nakusu alayka min anba'iha ya nabi ìta àwọn tó ti wáyé tí wọ́n kọ̀ tẹ́lẹ̀ lójú méjèèjì tí wọ́n ní kí lọ́lọ́run ọba ó ṣe kí n ta ṣe fún wọn náà la sọ fún rẹ ànábì ń ìwọ náà ní ọdún fáyé nínú àwọn abábílẹ̀ ṣe pẹ̀lú àwọn ẹni wọ́n ṣe náà ọlọ́run ta náà yẹn tún bẹ lẹ́nu lóbi jẹ́ pé ẹni tó bá mọ ọ lọ bẹ́ẹ̀ nìkan bá ń ṣe hànàhànà kì í jọ ẹni tó tọrọ ọlọ́run bá yé kò ní jọ lójú torí pé ẹnìkan náà ti ṣe bó o ṣe ń ṣeun tẹ́lẹ̀ àsìmọ́ tọrọ ìwọlé ẹ má fúlẹ̀ pẹ̀fílẹ̀ bó bá fẹ́ kó jáwọ́ bó bá sì kó má jáwọ́ kò sẹ́nìkan tó ṣerú bẹ́ẹ̀ tọ́lọ́run ò bá wọn mú ọlọ́run bá ní tílíkà lùkùrọ́ lùkùrọ́ yìí náà ni àwọn ìran tó ti ṣáájú. nàbùsọ̀ lè kàmí ń bá òun náà ìtàn wọn fúnra ànábì à ń fún ọ nírò àwọn tí wọ́n lo yàrá tí wọ́n kọ̀tọ̀ lọ ibi tọrọ wọn já sí. ọ̀rọ̀ kọjá jẹ́ جاءتهم رسلهم بالبينات ọlọ́run ọba ní gbogbo wọn náà ni àwọn òjíṣẹ́ ta rán sí wọn wọ́n mú àwọn àlàyé ọ̀rọ̀ tó yanjú àwọn àlàyé ọ̀rọ̀ tó fojú wọn bayinat wọ́n ṣàlàyé ní kọ̀kọ̀ wọ́n ṣàlàyé ní gbangba anabi nuhu aleyhi salatu wa salam ó ní ọlọ́run ọba mi inni da'awtu qawmi laylan wa nahara. inni دعوت قومي ليلا ونهارا àwọn tó rán mi sí mo pè wọ́n lóru màá tún lọ bá wọn lóru wọn nà á rán tó bá tún bọ̀ sí màá tún lọ bá wọn. wàlẹ̀ mi yẹ sí bí ìlà. wàlẹ̀ mi yẹ sí bí ìlà. ìlà fìrọ́. gbogbo bí mo ṣe ń pè wọ́n síbi tọ́lọ́run sí náà ni wọ́n ń sá fún mi wọn ò gbà tèmi ó tún sọ pé mo tún pè wọ́n ní kọ̀kọ̀ inni alantu lahum wa asrartu alantu lahum wa asrartu lahum inni alantu lahum mo ṣe wá sí gbangba mo pariwo ní gbangba fún wọn. wá sí ọrùn tó lọ gbèsè ọ̀rọ̀. èmi àtẹnì kọ̀ọ̀kan ní kọ̀kọ̀ bóyá mo ṣe ń sọ ní gbangba náà ni òjò wọn ó gbọ́ mo tún lọ ń bá wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan mo tún ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run. fakolo sọ̀rọ̀ fèrú ọ̀pọ̀kùnrin iná òkè alẹ́ gbọ́ fáárọ̀ wọ́n lójú kòkòrò wípé ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run gbogbo ń tẹ̀rí sàmà àlẹ́kùn mìdírọ̀ ọ̀rọ̀. ní yóò máa ṣojú kalẹ̀ tí ò ní dáwọ́ dúró tẹ́ bá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. wẹ̀yọ̀mọ̀ dèdè kan bí àmọ̀wálẹ̀ wàbà ní. fẹ́ ọ̀rọ̀ lẹ̀ ń fẹ́ ọmọ lẹ̀ ń wá ẹ níbi òòṣà ẹ àforíjì Ọlọ́run ṣe gbogbo ẹ̀ yín. wẹ́ẹ́gẹ́ alákọ̀ọ́ yàrá ńlá tẹ̀ wẹ́ẹ́gẹ́ alákọ̀ọ́ wà ní ha nǹkan oko yín ó da lẹ ṣe ń bọ̀ ṣà ẹ jáwọ́ ń bẹ̀ ọlọ́run ó jẹ́ kí nǹkan oko yín ó da tó bá ṣe wípé kẹ́ ẹ lè máa rìnrìn àjò ẹ̀yin ọlọ́kọ̀ kẹ́ ẹ lè máa lọ kẹ́ ẹ lè máa bọ̀ lẹ fi ń bọ̀ fún ẹ jáwọ́ kúrò ń bẹ̀ ọlọ́run máa dáàbò rẹ̀ bò yín gbogbo yìí lànà bì nírò ó ké fún wọn síbẹ̀síbẹ̀ sí wọn gbà wọn ò gbọ́ lọ́lọ́wọ́n ọba fi sọ pé wàhálà kọ́ di já àti ọmọrúsúlẹ̀ ọ̀hún bíi báyìí náà. wàhálà já àti ọmọrúsúlẹ̀ ọ̀hún bíi náà ọlọ́run gbogbo wọn ni àwọn òjíṣẹ́ tọ́lọ́run bá rán sí wọn gbogbo wọn pátá tọ́lọ́run bá rán àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ yẹn wá bá wọn pẹ̀lú àlàyé ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ọ̀rọ̀ èyí tó fojú hàn wọ́n pè wọ́n ní kọ̀kọ̀ wọ́n pè wọ́n ní gbangba. bàbá lóòlù mìíràn bí wọn àtàgbàdo ní pàbọ̀. ọlọ́run gbogbo bí wọ́n ṣe pè wọ́n tó fẹ́ máa kanú lè òmìnira kẹ́gbẹ́bọ̀ wọn padà. látara wípé wọ́n kulẹ̀ ti pọ̀ rọ́lọ́run ọba nírọ́ láti jọ tó ti pẹ́. bàbá olùkọ́ bàbá ọ̀la ọ̀la pẹ̀lú obìnrin ta fún un. ọkọ̀ àwọn kèfèrí ṣe máa ń di nìyẹn ọlọ́run ọba máa ń jẹ́ kọ̀ọ̀kan àwọn odi ìbéèrè táwọn abéèrè ní pé ah, nígbà tó pọ́lọ́ náà ló jẹ́ kọ̀ọ̀kan àwọn odi sótú yẹ kọ́lọ́run ó bá wọn pín ọlọ́run wá sọ nínú ẹni tọkàn rẹ bá fẹ́ dípa ọlọ́run ràn lọ́wọ́ lórí ẹ̀ ṣé dídí ló ń fẹ́ yẹ kó dípa. kàlá bárọ̀ náà la kúrò bí ẹnìmọ̀ kánú ọ̀yà fèsì. kàlá bárọ̀ náà la kúrò bí ẹnìmọ̀ kánú ọ̀yà fèsì. ẹ̀ṣẹ̀ bọ́lá ti ń sọ pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí téèyàn bá ní ntọ́lọ ní kó má ṣe yẹn lòun ó má ṣe èrè àkọ́kọ́ tí máa ń ṣẹlẹ̀ ní ẹ̀mí rẹ̀ ó máa dì tọ́lọ́hún nírà yìí bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam àṣẹ ẹ̀ṣẹ̀ kan ọlọ́run ní ẹ filẹ̀ bóyá yóò tọrọ àforíjì kò tọrọ àforíjì wọn wàá kan kinní kan dúdú sínú ọkàn ẹni yẹn tó bá tọrọ àforíjì ọlọ́run ní ẹ lọ́nu kúrò bẹ́ẹ̀ kò tọrọ àforíjì ó tún sẹ̀mí wọ́n tún kan síbẹ̀ nígbà tó bá wáyà dúdú yẹn wàá gba gbogbo ẹ̀mí ẹ̀ ìyẹn gan ni àrọ́ inú ọlọ́run wàá sí ilẹ̀ kò wá ní sọ̀rọ̀ ọlọ́nkan láyé tó wọnú ọkàn yẹn mọ́ lẹ́ẹ̀fì rẹ lòmí ìjàmọ́ tí ẹ bá ṣe pé nǹkan bọ́lọ̀ ń ṣe dá ẹ̀dá ọmọnìyàn ó gbúdọ̀ ṣòro fún yàn kéèyàn ó mọ bọ lọ́wọ́ kéèyàn ó fi gún ọmọ ènìyàn gbé yàn yóò ṣòro bọ́lá ń ṣe dá wa àmọ́ ẹni tó ti mú gbóyó ẹni tó ti mú mú kú mu èèyàn yóò kéré lójú ẹ nítorí pé yìí tó ti mú yẹn kàlá balẹ̀rọ́ọ̀nì aláàkúlù obìnrin mẹ́kànú yàtọ̀ sí mu. kàlá balẹ̀rọ́ọ̀nì aláàkúlù obìnrin mẹ́kànú yàtọ̀ sí mu. ọgbẹ́ ní tọ́ọ̀gì ó tún bí pé ṣé ń mú gbé. Ah, kí ló fi dín tó dáhùn ọ̀pẹ̀yà ń tọ́ọ̀gì oníṣẹ́ mutí kí ló sọ dáhùn tó dáhùn àwọn tí ó dọ́kàn ó di nìyẹn torí pé tọkàn rẹ̀ ò bá di gbogbo ẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣẹ̀ yẹn kò ní rí ṣe ọlọ́run ọba fi sọ pé kadhalika yatba'u Allah. kadhalika yatba'u Allahu ala qulubil kafirin. ọlọ́run ti máa ń jẹ́ kẹ́mi ó di nìyẹn ẹ̀ṣẹ̀ ni ẹ wàá sọ̀rọ̀ ọlọ́run fún wọn fá wọn ò ní gbọ́ ó rẹ lómìnira béèrè wípé kí ni kí lẹ fẹ́ ṣe àti wàá mọ́tàlásí bí ìjọ kan ṣáàmà náà àjọ wàá ń bẹ̀ ẹnìkan bá dé oníṣẹ́ tó ń ṣe ń bẹ̀ yẹn wọ́n gbúdọ̀ dá dúró bó ni tí ń ṣe jẹ́ àwọn ọmọ onílẹ̀ làwọn títọ́ ọlọ́run ló nílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn gbogbo bí wọ́n bá ti ṣiṣẹ́ báyẹn àwọn gbúdọ̀ gbà wulẹ̀ ń bẹ̀. mọ́ra iṣẹ́ tọ́lọ́ nílé yìí ẹ kankan tún fi kún ilé náà ó wá fẹ́ máa ó tún padà ráfa ó lè ti kọjá ń ibi tí mò ń lò gan nìyẹn torí pé gbogbo táwa bá ń rí yẹn àwa máa ń rí nǹkan mú jáde ń bẹ̀ kódà ká ṣe bẹ nípa àgbọ̀ àwọn padà rí kọjá ń ẹ̀mí òun náà yà síbí òun rí i pé iṣẹ́ ilé ọlọ́run onígbà tó wá padà sílé tó ń sùn lóru oṣù bá dé wàhálà ẹni tó bá wà ní gbọ́nà lè mọ ẹjẹ́ rí abúrú kọ̀díjà gòsì kìnnìbẹ̀ ó lóun bá rẹ̀ sùn lójú ó ní ìwé méjì láì lónìí ó lọ́ bá sọ fún mi pé ilẹ̀ bá ti mọ́ lọ síbẹ̀ kọ̀ parọ́ oṣù náà lórílẹ̀ dọ́hùn tílẹ̀ bá ti mọ́ lọ síbẹ̀ lọ gbowó ẹ níbẹ̀ ó ṣe gbéra láàárọ̀ ni tó dùn wá nìyẹn pé ìdílé ọlọ́run yẹ kó sí tó jọ bẹ́ẹ̀ ọ̀ sanwó síbí ni kì í ṣe pé ó wá gbowó lọ lọ ìgbà fẹ́ mú jáde ẹwọ̀rọ̀ tó sọ yẹn. kàlá kàlọ́ lẹ́hàlá kúrò bìhí máa kàlọ́ ẹ̀sìrò. ẹ̀mí rẹ̀ kọ́kọ́ fẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bọ́lá ń ṣe bẹ́ẹ̀ mi torí pé mí bọ́lá ń ṣe da ìmọ́lẹ̀ ń bẹ nínú ẹ̀ bọ́ bá fẹ́ ṣe tí ò da ẹ̀mí ọ̀ kọ́kọ́ kò sì da ọ̀ kí ni ẹ̀mí ọ̀ kọ́kọ́ sọ pé kò da ṣùgbọ́n àwọn ẹ̀mí kan bẹ bẹ́ẹ̀ni rẹ sọ pé kò ẹ̀mí tó sọ pé kò da yẹn lábẹ́lẹ̀ ni ó máa sọ kò nílé torí pé mí èṣù yẹn ti bò yẹn mọ́lẹ̀ lèṣù gangan fi wá yọ sí lójú oorun gbà àwọn èyí wá ṣe ní èṣù ń bì yìí. gbàtọ́ lọ́wọ́ tún wá ẹja fi abala bẹ̀ yẹn lẹ̀ kọ́lọ́n kó wa látara eléyìí ọlọ́run ọba ní kájà lẹ́ka ti bá ọlọ́run alákòló bẹ́ẹ̀ bàbá ló kàwé tó bá ọlọ́run alákòló bẹ́ẹ̀ ẹ̀mí ó ti di àwọn ṣe rí ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe wá sí wọn gbọ́n rí rárá iṣẹ́ tàwọn kódà wọn ṣe láwọn èṣù gẹ́gẹ́ lè wúwo sọ̀tàn ọ̀sẹ̀ mọ̀ ẹ má tẹ̀lé èṣù owó ni àfa ṣé èṣù yẹn gẹ́gẹ́ gbọ́n lòún fẹ́ tẹ̀lé kí ló tún fẹ́ sọ mọ́ pé iná máa ń bẹ iná yẹn gan-an lòún fẹ́ wọ̀. كلنا بس ما كذلك يتبع الله على قلوب الكافرين كذلك يتبع الله على قلوب الكافرين وجرنا لأكثرهم من عهدين وما وجبنا لأكثرهم من وإن وجبنا أكثرهم لفاق الفاسقين وإن وجدنا أكثرهم لفاسقين ọba ní gbogbo àwọn tí wọ́n wá da yéwu lánàá àwọn dàmú. wọ́n máa wájà dúná lè akẹ́sáré ìrìnà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe nǹkan yẹn lánàá ṣe gbúrò wọn mọ́ nínú ìtàn. وما وجدنا لأكثر من عهد ọ̀pọ̀lọpọ̀ wọn àdéhùn tọ́lọ́hún ọba bá wọn ṣe pé kí wọ́n wá ṣe láyé wọn takò tọ́lọ́hún ò ṣe tọ́lọ́hún. wọ́n máa wá jáde lálẹ́ akẹ́kọ̀ọ́ ìrìnnì ahọ́n. ọ̀pọ̀lọpọ̀ wọn ààyè tírèsì erípa wọn mọ̀ àwọn dá tí wọ́n mìíràn ayé nígbà kan tí wọ́n balẹ̀ ayé jẹ́ nígbà kan fífẹ̀ mí èèyàn ṣòfò jẹ́ nǹkan kan lójú àwọn dàmọ́. wà lọ́wọ́ jáde náà lé àfihàn mi ahàdọ̀. ọlọ́run ọba ní ọgọ́rọ̀ àwọn wọ̀nyí erípawo ni wọ́n ní mọ́ nínú ìtàn ta ló gbúrò wọn mọ́ nínú ìtàn tí wọ́n bá ṣe pé wọ́n bá gbọ́pọ̀ wọnú nígbà kan jìnnìjìnnì ó bá gbogbo èèyàn àwọn dàmọ́ wa ma wajadna ala akthari min ahadi. wa ma wajadna. من عمل وإن وجدنا أكثرهم لفاسقين àwọn ẹlẹ́ni tó fìgbà kan ṣe tọ́lọ́hún wàmọ́ wọn ìwájáde náà akẹ́sàrà òun ń taari lára ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wípé lafasiqi. ìwájáde náà akẹ́sàrà òun lafasiqi ayé nípò kíì wọ́n ṣèwé wọn níyapa àṣẹ ọlọ́run wọ́n sì kú lórí ẹ̀ṣẹ̀ bí wọ́n ṣe lògbèsè ayé wọn nìyẹn ẹ lọ wo àwọn yẹn láti kékeré bọ́ọ̀lù mi ti bẹ̀rẹ̀ tọ́ọ̀gì ni ẹ̀hàn ẹni ó lo ewé ó tún lo arúgbó ẹ̀ lérí ẹ̀ náà wọ́n padà di bàbá àṣàlẹ̀ ó tún kú lórí ìyapa àṣẹ ọlọ́run wa ń jáde náà àkẹfọ́rọ̀ hun láfàásọ́kìn. wà ń jáde náà àkẹfọ́rọ̀ hun láfàásọ́kìn. ẹ̀mí èèyàn tó ti sọnù lọ́wọ́ ẹlòmíì ẹ̀mí ò jẹ́ nǹkan kan mọ́ lójú ẹ̀ ó ti fẹ̀mí ṣòfò ọlọ́run ẹ̀mí wọn ti di ọ̀pọ̀lọpọ̀ wọn àárí wọn bí kì í ṣe olùyapa àṣọ ọlọ́run wọ́n lu ayé níyapa àṣọ ọlọ́run wọ́n pàdé ọlọ́run lólùyapa àṣọ ọlọ́run ọlọ́run ọba wa jẹ́ oyè wa wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà máa wò pé à ah, tọ́ba jẹ́ wípé tagbára agbára ń bẹ ó ti jẹ́ jẹ́kújẹ́ jẹ́ pé tó oògùn oògùn ń tọ́ba yẹ pé toríṣiríṣi agbára ó ń bẹ ṣùgbọ́n jọ́gbọ́dọ̀ àlùkìyàmọ̀ ọlọ́run ọba la sọ wípé fọlẹ́yàdúnà díà fọlẹ́yàdúnà díà ọlọ́bọ̀ ní gbogbo àwọn tọ́ọ̀gì tí máa ń bá ọrìn lọ́pọ̀ wọn wálé ní fòsànàdé ìzọba nìyà ọlọ́ni àwọn àgbẹ̀ àwọn mọ̀lẹ́kà wa ọ̀kan nù wọn èyí fẹ́ lágbára ó yá yọjú sí zabaniya sanade o zabaniya gbogbo pé èèyàn tóbi òótó ìrà lọ́dọ̀ mọ̀lẹ́kà mọ̀lẹ́kọ̀ wa máa wọ́pẹ́ kí ni e, kó wọ́n ta ni àbí kí ni kó wọ́n sí. ọlọ́run wàá jí o mọ̀ wípé ọ̀dọ̀ ọlọ́run kọjá bí téèyàn ti níbo níwájú ta ni. ọlọ́run ní àní falẹ̀yàdíhùn náà. falẹ̀yàdíhùn náà. àwọn báńkì wọ wá àwọn tó bá ti rí wọn lẹ́yìn rẹ tẹ́rù ó bà ọ́ pé wọ́n wá. sọ́nàrì sàbáníyà. ọ̀làwà sọ pé sàbáníyà ọ̀kan nínú àwọn màláìkà sàbáníyà ó wá yọjú sí òun àti gbogbo àwọn tó kó lọ́wọ́ kàlùlá àtúntò ìwọ́sùdùdọ̀ ọ̀pọ̀ rúbọ̀. ẹ jẹ́ kó ní kálukú ó jókòó ara ẹ̀ jẹ́ ọlọ́run kọjá ẹni téèyàn rí fún un ìsì máa dẹ̀yìn lẹ́kẹ́ gbogbo ń tó ọfẹ́ máa ṣe yóò máa o lè sọ pé firaun òun sọ pé ká máa bá òun ta fàṣísọ́mọ̀ ń fẹ́ pa ọlọ́run Musa àwọn afúnimọ̀ tẹ̀síìrì wọ́n ní ẹ̀jẹ̀ wa ń kán látọjú sọ́mọ̀ àmì lálàáfíà ọ̀rọ̀ ọ̀làwàlà pé nǹkan kan bí ẹ̀jẹ̀ wa ń kán firaun wa ni àpò ah, sọ bẹ́ẹ̀ àtàmọ́tàsí làwọn oníjẹ́ bẹ́ẹ̀ sẹ́ni sọ́mọ̀ ẹ̀ lọ́wà kọ̀ọ̀pẹ́ dásìkò yẹn ó parẹ́ sínú omi ni ọlọ́run ọba awo ẹ̀dá ọ̀ràn tí kò ṣe wọ̀ náà ìwọ tó o ti fìgbà kan jó mi lásán ìwọ tó o ti fìgbà kan débi pé o mọ tó lè ṣe ọ́ láǹfààní bẹ̀lẹ̀ntàṣe pé o mọ tí o ní ọ́ lára àwa tún jẹ́ o o lè dárìn fún rẹ o tún wá ń fọwọ́ gbáyà sọ́lọ́n tó dá ọ́ ṣé ọmọ àrífi tó ga ni bẹ́ẹ̀ yẹn bá ti mú ọlọ́run débẹ̀ yẹn èèyàn ò gbọdọ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́ sí lẹ́nu ní tí bá ti fẹ́ kí gbogbo ayé ó máa ṣe kéèyàn ó jáwọ́ mẹ́ torí pé bó ti wulẹ̀ káyé pọ̀ tó àti ìtò nǹkan kan wájú ọlọ àtó màláìkà àmàláìkà pọ̀ débi àti ẹ̀tọ́ wọn ló ń kà bó ti wulẹ̀ ká pọ̀ tó àti ìtò màláìkà abẹ́lẹ́ bá ń tóbi ọ̀rọ̀ ọlọ́run tá à ń gbọ́ ọlọ́run tó lápá lẹ́mìí wa. ọlọ́run tó kó tún ẹ̀mí wa ṣe kẹ́. ọ̀la ní kàfé fatani ثقلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على لساني ثقلتان في الميزان ونبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله والصلاة والسلام على أبان تتبير تاقبون وراء الله أرادو شوالا فعلا àti àwa tí a wí àti àwa tí a gbọ́ alukur'an bí èèyàn bá ń gbọ́ kì í súyàn ló fi jẹ́ pé ẹni tí ó bá mọ pàtàkì Ramadan bíi kí Ramadan ọmọ tàrí káwa máa gbọ́ Kùránì báyìí jàmá lójoojúmọ́ ní ìṣẹ̀lẹ̀ ayé wa ìṣẹ̀lẹ̀ ayé wo yí padà ẹlòmíín kàgbé Kùránì mú lónìí kì í kà bó bá sì kà kò mọ tí tí ń sọ kò yé sọlá òbí jẹ́ pé tafsir Kùránì kò gbúdọ̀ mọ́nú Ramadan nìkan lóbi jẹ́ pé láàyè wa ń bí gbogbo gbàǹdọ̀ sí ìrìnwá bí Ramadan bá tún lọ tán ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ọjọ́ Thursday ní high school yọ wáyé gbogbo ọjọ́ Wednesday níbí tẹ̀sí ló tún wáyé torí pé Quran ó sùn wá mọ́lọ́n púpọ̀ bóyá bá ń gbọ́rọ̀ lọ ti ṣe alukur'an abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó má ṣe àṣìwálẹ̀ ní tí ó lè máa gbọ́rọ̀ lọ kó sì jẹ́ kó ní lápá dáadáa ní ìgbésí ayé wa lónìí àti.